عباد الله اعلموا أن ديننا لا يستقيم كما ينبغي إلا بإضافة شيء مهم في عقيدة الإسلامية ألا وهو البراء والولاء لأن مكانة الولاء والبراء مرتبطة بأصل الإيمان فلا بقاء للإيمان بغيرهما وفقدانهما فقدان الإيمان بالله تعالى قال شيخ الإسلام بن ابن تيمية عليه رحمة الله في معقد الولاء والبراء يقول على المؤمن أن يعادي في الله ويوالي في الله والله سبحانه وتعالى أمر جميع عباده بولاء أهله وضراء من أعدائه فالولاء هو حب الله ورسوله وحب دين الإسلام وأتباعه المسلمين ونصرته لله تعالى ونصرة رسوله ودين الإسلام وأتباع المسلمين هذا هو معنى الولاء أما البراء هو ضد الطواغيت التي يعبد من دون الله من الأصنام المادية والمعنوية وبغض الكفار ملله وعن الكافرين ومعدودات ومعادات ذلك كله لقد أمر الله سبحانه وتعالى في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون الله من دون المؤمنين لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من فليس من الله في شيء إلا أن تتقوا من تقات ويحذركم الله نفسه وإلى الله المصير هذا وقف ولو وضع أترى يقول ولو واتيبه هو أسوأ محمد sallallahu alayhi wa alihi wa sallam àwọn aráalé àlẹ́bí àwọn sàhábà rẹ̀ abẹ́ ọlọ́wọ́ba kó bá wá fi ìkẹ́yì kó lè kárí gbogbo wọn nǹkan tí khutba fẹ́ dálé lónìí òun náà ni nǹkan tó ṣe pé gbogbo ẹni tí ó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tó fẹ́ jẹ́ olùgbàgbọ́ tó ṣe pé tí nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí tí ò bá sí nínú ìjẹ́ mùsùlùmí èèyàn ẹniyẹn kò tí ì ṣe nǹkan tí ó yẹ kó ṣe o nínú ìjẹ́ mùsùlùmí òdodo kí ni nǹkan náà òun náà nìkan tó ṣe pé ọlọ́mọ ìpínlẹ̀ ìgbàgbọ́ wa ni ìtumọ̀ rẹ̀ ni pé tá a bá ti rí nǹkan náà lára èèyàn àbí èèyàn náà ń ṣẹ̀mí nínú ẹ̀sìn Islam àmọ́ rí pé nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lélẹ̀ yìí kò sí ní inú ìgbàgbọ́ òun rárá kẹniyàn mọ̀ pé ìjẹ́ mùsùlùmí ẹ̀ṣẹ̀ kí ni kan náà ni òun náà ni alwala walbara òun ni ká nífẹ̀ẹ́ ká ní ìfẹ́ ìtumọ̀ ìfẹ́ òun náà ni ká ní ìfẹ́ ọlọ́wọ́n ọba òun náà pè ní alwala wà ṣùgbọ́n sólì kíyàn nífẹ́ ọlọ́run kíyàn nífẹ́ òjíṣẹ́ ọlọ́run yẹni pé anábi sallallahu alaihi wasallam wa dinil islam kíyàn nífẹ́ ẹ̀sìn islam wà tàbí mùsùlùmí àwọn tí wọ́n tẹ̀lé ẹ̀sìn islam yẹni báwọn mùsùlùmí ma'ana wọn nusratu dinillah kí o tó máa rán ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ wọn nusratu rasuli kí o máa rán òjíṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ bákan náà nusratu islam kí o máa rán ẹ̀sìn islam lọ́wọ́ wa atba'ihi al-muslimin àti àwọn tí wọ́n tẹ̀lé ẹ̀sìn islam kí o máa rán àwọn lọ́wọ́ tí àwọn àfáà gbé kalẹ̀ tí mo kà yìí nǹkan bí oríṣìí nǹkan mẹ́jọ náà lọ́wọ́ lébẹ̀ Hibbullah Hibbur Rasul Hibbud Din al-Islam Hibbul Muslimin bákan náà nusratullah wa nusratu Rasul wa nusratu Din wa nusrati al-Muslimin nǹkan mẹ́jọ ni yẹn gbọdọ̀ rẹ̀ ó tún nífẹ́ àwọn tí ń ṣe ẹ̀sìn náà bákan náà ó tún wá máa ran ẹ̀sìn yẹn lọ́wọ́ ó tún máa ran ó máa ran ọlọ́run ọba lọ́wọ́ ó ran òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ ó ran ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ bákan náà ó sì máa ṣe ìrànwọ́ fún àwọn mùsùlùmí ilé iná ń pè ní alwala ẹni tó bá wọnú ìgbàgbọ́ rẹ̀ torí pé kò sí tí à ń sọ yìí ń bẹ inú ìṣesí rẹ̀ kò sí ń bẹ kẹniyàn mọ̀ pé ìjẹ́ mùsùlùmí ohun okù díẹ̀ albara òun náà ni bókùtò tọ́wàgìt èyàn kórìíra nǹkan tí wọ́n bá ń sìn tó yàtọ̀ sí ọlọ́wọ́n ọba bóyá ó ṣà ní almadiyya wal ma'nawiyya yóò tó kórìíra nǹkan tí ń jẹ́ ìṣe kèfèrí sọ́lọ́run bìjẹ̀ ní ìmìlẹ́lì gbogbo ọ̀nà tí jẹ́ kèfèrí bá ti ń gbà wá yẹn gbọdọ̀ kórìíra rẹ̀ tó bá kaná yóò tó kórìíra àtàbáyí alkafire gbogbo tí bá ń tẹ̀lé ìlànà kèfèrí yẹn yóò kórìíra rẹ̀ wà ma'adatu dhalika kulli yóò kórìíra gbogbo tó bá lè wá látara tí ń jẹ́ kéfèrí ìtakò ìlànà ọlọ́run ẹni tí wọ́n bá ń ríra rẹ̀ bẹ́ẹ̀ tó rí pé òun kàn sẹ́sì ni a mọ́ tí ń jẹ́ ẹbọ kò tí rí òun lá ní tó bá ní ẹbọ ni kò tí ẹ̀ ní yọmọ bá ti ẹ̀ lọ́m̀bẹ̀ náà ní ìsìn pẹ̀lá rẹ̀ ní mùsùlùmí irú ẹni yẹn kọ́dá ó tún ma yẹ̀yẹ́ ọmọ yẹ̀yẹ́ in tó bá ti ń jẹ́ pé tí kìí ṣe pé àti ọlọ́run ọba ni jẹ́ albara so alwala walbara òun náà ni kí yóò ọba náà tó bá làkalẹ̀ fún ọ ó ma tẹ̀lé ó tún wá ma tẹ̀lé pẹ̀lú pé ó nífẹ̀ẹ́ nǹkan yẹn láti máa ṣe wàṣígbò dínì yóò fẹ́ràn ẹ̀sìn ọlọ́run gangan islam yóò láìkẹ̀ ọ fẹ́ràn rẹ̀ bákanáà ó tún wá fẹ́ràn mùtíì ẹni tó náà bá tún ti ẹ̀sìn yẹn ya a ah, ti mùsùlùmí ní àà ó wà fìfẹ́ bí ó dírẹ́sì tí ó dá lọ wárí ẹni ah musulmi tí ẹ ọ́ ààmì ah, ah, ah. pé musulmi ní ọ́ so ó mì pé ọ̀tọ̀ ni impression rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú rẹ̀ àmúgbà tó ti pé musulmi ní ó yí padà amóhùnrẹ́ tí ìṣe musulmi nìsín ó wá kó sásọ bí àwọn musulmi bàtí bá ń sọ wọn ní bá ń sọ pé ní agbára Jésù ni ah ṣe ìṣe musulmi ẹ̀mí rẹ̀ gbọdọ̀ yí lẹ̀ kanáà pẹ̀lú rẹ̀ sẹ́ni tí ò bá máa rírù ṣe sí báyìí lára ara rẹ̀ kẹniyàn mọ̀ pé òun nífẹ̀ẹ́ ọlọ́run ọba ọ̀ tó bá kanáà yóò tó fẹ́rẹ̀ tí bá ń tẹ̀lé tọ́lọ́run tí ah, ah, a ah, á wọlé yá ọmọ sànù yìí lẹ́sìn rí lẹ́ntẹ̀lé tọ́lọ́run báyìí so ẹni yẹn ẹni lórí ọ̀rọ̀ tá ń sọ yìí yóò tó fẹ́ràn kí ẹ̀sìn ọlọ́run kó mọ̀ fọ́nká tí ó bá ń jẹ́ mùsùlùmí yóò nífẹ̀ẹ́ kí kí ẹ̀sìn yẹn ọmọ dé tí gbọ́ àwọn èèyàn tó bá kaná wà búgbù bí àẹ̀dá ì àwọn tó bá ń jẹ́ ọ̀tá ẹ̀sìn yóò kórìíra wọn ẹni tí ó bá ti mọ ríra rẹ̀ báyìí kó wọn kórìíra ẹni tó bá ń jẹ́ ìsìláàmù rẹ̀ kò tí jòkó

ọlọ́wọ́ bá ní in kuntum tuhibbuna Allaha wa rasulahu in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah tó ẹgbẹ́ bá nífẹ́ ọlọ́run lódodo anábi ni tí ọmọ fi hàn pẹ́ nífẹ́ ọlọ́run òun náà ni kẹ máa tẹ̀lé anábi sallallahu alaihi wasallam ẹni tó bá ń tẹ̀lé anábi ẹniyàn fẹ́ràn ọlọ́run ọba nù so bákan náà hubbu sunnati wà tó wá nífẹ́ súnà rẹ̀ ń ọ láìkẹ́ ó láìkẹ́ yọ́ ti ọlọ́run ó ṣe ń

gbogbo nǹkankan tí ó bá ti lápá tí ó yapa súnà báyìí wàláwẹ̀ kí mùsùlùmí ẹni tó bá yálù ah. súnà kọ́rọ̀ asófò ní pé ìní débi lọ́mọ́jẹ̀ so n ti jẹ́ pé yẹn nífẹ̀ẹ́ súnà nù ní tó

Ah, ọlọ́ sí mú ẹni yìí dúó wọ́n bẹ̀bẹ̀ kọ́rẹ̀ ní ẹlẹ́ máa alẹ́ ní gẹ́gẹ́ tí ń wu ẹni òun mọ̀ pé ah, ah, ẹni yìí mo fẹ́ máa kórìíra rẹ̀ fún síbí súnà nẹ́bì ni mo fẹ́ ṣe ó gbọ́dọ̀ fẹ́ràn nǹkan tí ń ṣe ní àmẹ́kí wá mọ́ wá wá ìrújú káàkiri tí ń fi dáńtàǹsẹ̀ ń rú ẹ̀kọ́ gbogbo náà ni wọn nùsùrọ́tò ha yóò tó máa ran ẹni tó bá súnà ẹgẹ́gẹ́ ó máa ràn lọ́wọ́ ó máa ràn àwọn tí bá ń ṣe lọ́wọ́ wàdẹ́bí àníhà ó máa dìfẹ́ndì súnà pé nǹkan kan ní ṣe súnà yìí iṣẹ́ kí ọmọlúwàbí rẹ kọ́ yẹ̀yẹ́ ọgbọ̀dọ̀ gbéyànjú ya ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó pàwálá ṣe náà al-Qur'an ipé ìtẹ̀lé mi ọlọ́wọ́ bá fẹ́ràn àwọn tí ń ṣe tọ́lọ́run ọlọ́wọ́ bá ní ìpìnlẹ̀ ní o ọlọ́wọ́ bá ń sọ Suratu Ali Imran 28 ipé lára tẹ́fì máa ma ipé mùsùlùmí lélẹ́yìí á ẹ̀yàn gidi ni ọlọ́wọ́ bá ní la yattakhidhal mu'minuna min dunil mu'minin ìyẹn mú ẹni tí kì bá ń ṣe mùsùlùmí ní ọ̀rẹ́ tó àwọn lọ́rẹ́ ní ọ̀rẹ́ nú ẹ̀mí rẹ̀ min dunil mu'minin tó wà fi àwọn mùsùlùmí kalẹ̀ tó pèrèbá ẹni tí kò ṣe ó wà pèrèbá ẹni tí ò ṣe wọ́n wà pèrèbá rẹ̀ jẹ́ tí ń ṣe kò ní kankan ní àṣepọ̀ pẹ̀lú ọlọ́run ọba ẹniyàn ọ̀fẹ́ràn ọlọ́run ni so bẹ́ẹ̀ wá ní kí níyẹn tí wá máa ń ní ìyòrò nínú ẹ̀mí bẹ́ẹ̀ ni a sì máa dàgbà nínú ẹ̀mí alwọ́lá ìmọ̀ ń dàgbà nínú ẹ̀míyàn bí ìmọ̀ nìyẹn bá ṣe ń dàgbà sí ara ọ̀nà tí ẹmọ fi mọ̀ anábi ní okùn imani wo ló yí jù tó bá ní pé imani yẹn yí èwo ló yí jù níbẹ̀ anábi ní alhubbu fillah alhubbu fillah walbughdu fillah kí wọn kàn máa láìkì yẹn torí tọ́lọ́run ara pé wọn fẹ́ràn yẹn torí tọ́lọ́run ni pé ń torí ẹ̀sìn ọlọ́run pé á ah, lágbájá ah lágbájá yìí ní kórìíra rẹ̀ kí ló ṣe ah ọ̀tá ẹ̀sìn ọlọ́run ni ọ̀tá súnà ni ẹ̀ láìkẹ̀ àmọ́ tẹ́ bá wo àwùjọ tí wà yìí náà nínú wáyé fi wọ̀yẹ̀gbò búnà àìní náà wọ́n máa jà wọ́n máa dáàbòbò yàn nítorí tí kèsì tọ́lọ́run ará lọ́rin ah. tí wọ́n bá ní káwọn òṣùnwọ̀n ìfẹ́ táwọn èèyàn ní pàtàkì jùlọ níbi tó ẹka ti rí ìfẹ́ ọlọ́run ẹni tó bá kéwú ló ẹka rí ìfẹ́ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ẹni tó kéwú tó mọ kéwú ló ẹka rí ìfẹ́ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ àmọ́ ìfẹ́ ọlọ́run yìí sọnù lọ́pọ̀lọpọ̀ àwọn oníkéwú nǹkan mí ní bẹ̀rẹ̀ nínú ẹni wọn wọ́n nífẹ̀ẹ́ àfá àwọn ju ọlọ́run lọ wọ́n àwọn onísúnnà àwọn náà gbọ́dọ̀ gbérù tí wọ́n náà dédé lé yíò ká ní ìfẹ́ àwọn àfá jú tọ́lọ́wọ́ bá wí jú tánàbí sallallahu alaihi wasallam wí lọ àwọn èèyàn wọ́n ní ìfẹ́ àwọn àfá láwọn tí wọ́n ṣe onísúnnà yìí wọ́n ní ìfẹ́ wọn ju àwọn sálàfù ti lọ lọ bẹ́ẹ̀ náà àwa náà agbọ́dọ̀ ṣọ́ra agbọ́dọ̀ bá dé wíká nífẹ́ àwọn àfá wa ju àwọn tọ́jú àwọn sálàfù wa lọ tó ń dáa rúfí gbogbo àwọn àfá àwọn atánbẹ láyé lónìí lágbàáyé ní sọ lágbàáyé generally kò sí ẹni tó tó àwọn sálàfù yíò kò sí ẹni tó tó àwọn sálàfù na sọ́ọ̀lẹ̀ àwọn sàhábà nẹ́bì àwọn tàbí'ùn àwọn tàbí'ù tàbí'ì káma wá fi ọ̀rọ̀ ẹnìkan nínú àwọn tí ń bẹ ní àwùjọ láyé lónìí káma fi rọ́ọ̀rọ̀ àwọn sálàfù dànù káma fi rọ́ọ̀rọ̀ àwọn sàhábà àwọn tàbí'ùn àwọn tàbí'ù tàbí'ùn kábọ̀ fi rọ̀dànù bí tó wá burú jù lẹ́lú ní tuntun wá tó clears tó náà ká pé wàláyé àà ah, ah, wàláyé hádá mani hajjuna mani hajjú alìsúnat wal jama'a so hádá yàrí àkídátuna àkídátù alìsúnat wal jama'a wọn khalifu ha asìrọ̀ ya pàlá rẹ̀ asìrọ̀ pẹ̀ ẹ̀rí lọrin abibu markaz mudiru ó takò wọ́n ní kò sí nìkọ́ọ̀bù gbogbo ara lọ ní dákẹwẹ́m dákẹwẹ́m ìgbàkan ọ̀sán kankan kódà mo tún gbọ́rọ̀ yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n ń jẹ́ authoritatively pé ẹnìkan bẹ́ẹ̀ dìde láàrin wọn ní káìkáì mọ́dá sí ó se yí wọn lọ bẹ́ẹ̀ ìgbà tó tún yá ó tún takọ ọdún ọ̀rọ̀ ìmọ̀ ó bú Imam Bukhari dáadáa ó ní Imam Bukhari kò gbọ́ lárúbáwá kò gbọ́ lárúbáwá jinlẹ̀ dáadáa gbogbo ara lọ́rin náà lọ́gbọ́ afọ́jú ni mọ́ afọ́jú tún ni àbíkọ̀tán tó fi ń sọ lórí ṣiríṣiríṣiríṣiríṣi ó ní ànábí rẹ́pù ànábí rẹ́pù obìnrin obìnrin olóbin tó gbọ́ ara lọ́rin dákẹ́ sim wọ́n lẹ́nìkan tó fẹ́ dá sí ń gbà wọn náà ẹnìyàn wọn nítara wọ́n ní pè ní pé wá má dá sí òun náà sọ̀rọ̀ adákẹ́kọ̀ọ́ dá sí الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر إذا نظرنا إلى مجتمعنا هذا لوجدنا أن الناس يوالون بغير الله ويؤدي بهم إلى ترك الأمر بالمعروف والنهي عن المنكر وإذا رأوا شخصا يتهتك شريعة الله ويصدع الباطل ويحقق الباطل ترى الناس ينظرون إليه أما إذا نال شخصيتهم أو شخصية شيخهم تراهم ينفجرون ينفجرون ويشتمون بعضهم بعضا ألا ليس هذا من الدين إنما هو ولاء لغير الله ولا شك أن هذا ليس فيه إلا عصيان الله سبحانه وتعالى هذا أقف ونوضع أطريكات سيكفوا سواجه النبي محمد صلى الله عليه وآله وسلم tí a bá wo àwùjọ wa yìí a rí pé ìní ìfẹ́ ìsìn ọlọ́run ọba wàláhì ó kéré púpọ̀ tó bá ṣe pé ìfẹ́ ìsìn tí bá ń bẹ lẹ́mí àwọn èèyàn báwùjọ yìí ṣe rí kọ́ ní òrì ẹ̀ ní máa rí bàbá kan kọ́ máa na ọmọ rẹ̀ lérí hijab ó na ọmọ rẹ̀ so gbogbo yányá wọ́n panupọ̀ ní kọ́dà tẹba tó lẹ́ tó lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà nù ìlú náà kẹba dá sọ́rọ̀ yìí lọ́lẹ̀ gbọ́n táwọn yà rẹ̀ sọ kí náà sọ fún lọ́lẹ̀ bọ́ ìjà bùkalẹ̀ lọ́gbọ́ ní kọ́ bùkalẹ̀ ha ha ẹ̀sìn ọlọ́run kò ní tàwọn lára ìjọ tí Habibu Markaz Mudiru tí ń sọ pé kò sí ìjáàbù Imam Bukhari tọ́ka léegun lórí ṣiríṣiríṣiríṣi gbogbo ara lọ́rin wọ́n dákẹ́ ni àdàbíyà wọ́n dákẹ́ ni dákẹ́ mọ̀ gbọ́ padà bí àkẹ́fẹ́ dá sí wọ́n fà ní pé káì káì mọ́dẹ̀bẹ́ o tóró mọ́ tẹ́ntara pé àáá ní káì káì mọ́dẹ̀bẹ́ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ọ̀rọ̀ pé wọ́n wá ń wọ́n wá ń sọ pé bàbá kàmẹ́lì kọ́ lọ dá ilé kéwú àkọ́kọ́ wọn ní wọn ní bàbá kàmẹ́lì ò nílé kéwú o wọn ní wọn ní wọn nílé kéwú wọ́n láwọn kọ́ ni wọ́n kọ́kọ́ dá ilé kéwú àjòkó ké kalẹ̀ wọ́n ní Sheikh Adam ni síbẹ̀ inú ìsọ fún pé àwọn ẹ̀sìn máa bá gbèsè ayé yìí lọ àmọ́ wọ́n ti rí pé àbùkù

Ah, àṣẹ́mọ̀ èèyàn ọrọ, wáyé àṣẹ́mọ̀ ọ̀rọ̀ àgbákòsọ sí yẹn báyìí nígbàtí ọ̀rọ̀ bàbákà mẹ́lì pé wọ́n tún bàbákà mẹ́lì lábùkù so ibi tí mo fẹ́ lọ ní pé sí ẹ̀sìn ọlọ́run lápẹ̀lẹ̀ al-asabiyya al-jahiliyya tribalism tó ipé ìwà ìwà ìmọ̀kan ìtànàbí bínú sí ìgbẹ̀nù sọ́yọ́ Bukhari àti Muslim àtàwọn kútùbù súnmọ́ nìní ìjà ṣẹlẹ̀ níjọ̀kan láàrin al-ansar ara Madina kan àti ara Maka bára Maka ṣe ń pariwo pé ya muhajirin láwọn ansar àwọn mọ̀hajirú náà wọ́n pẹ̀pẹ̀ mọ́ ẹwà gbẹ̀mí níjà gbàtà náà bí gbọ́ la ilaha illallah anábi ni sí wọn ilẹ̀ ń pẹ̀lú èdè báyìí anábi ni aljahiliyatu alakhabisa kí ìwà ìwà ìwà ìmọ̀kan tó tóhun tó dọ̀tí ò lẹ́wù yìí nígbòmí anábi

ẹwẹ̀ tó bá fa ilé yìí tó bẹ́ lè dìjà tẹ́lẹ̀ lè kú síbẹ̀ ẹkùkù gíbà so kìí ṣe ìjà tọ́lọ́run lélẹ̀ yìí o gbogbo ẹ̀ tí ń dá sí so òun náà ni pé ìfẹ́ tọ́lọ́run ọgbọ̀rọ̀ pàtàkì lẹ́mẹ̀wà ẹjẹ́ wọn mú àpòjúwe kan wá nípa pé bí olùyẹ́ ṣe máa ń fẹ́ràn ọlọ́run yẹ́ ṣe máa Zayd bin Dasna ó jẹ́ ẹrú ẹnìkan wá rà ẹnìyàn jẹ́ Safwan bin Umayya ìgbà tó rà ìdí tó fi rà gẹ́gẹ́ ni pé Zayd yìí ló pa bàbá rẹ̀ ó wá ní òun rà padà òun ló sì lọlẹ̀ pa ṣùgbà tó wá rà ó wá mú lọ sí Tan'im ìgbà tó wá gbé ní wá wọ́n fẹ́ pa Abu Sufyan wá ń sọ fún pé ó ní anshadaka Allah ya Zaid ó ní wọ́n Zaid yìí mo fọ́lọ́wọ́ bá bí ọ́ ó ní atuhibbu anna Muhammadan indana al'an fi makanika nadribu inqahu ó ní ṣe ó wù kọjẹ́ pé bó a ṣe dì ọmọ ẹ̀ta fẹ́ gbí ọlọ́run yìí kọjẹ́ pé ànábì ni a mú láfi rẹ̀ wà annaka fi ahlika káwà tí wọ́n kalẹ̀ kọmọ lọlé zaid sọ fún ọ pé wallahi ma uhib olóhun fọ́lọ́wọ́n bá búra ìní láyé tẹbá lẹ́ túnmí kalẹ̀ pé kí n tí ẹ̀ sọ bẹ́ẹ̀ lẹ́nu pé tẹbá túnmí kalẹ̀ kánàjí ọwọ́ ayá yìí ah olóhun ní ilẹ̀ ẹ̀ apamínà ni so àwọn sàhábà lẹ́bí sọ̀gbọ́n sàdàm bá lẹ́bí ṣe rí lẹ́mí tí wọ́n nù bẹ́ẹ̀ sí ọlọ́run ṣe rí lẹ́mí tí wọ́n so bákan náà ọ̀rọ̀ zayd ẹni eh, káàbùn káàb káàb ìgbà tí ń ṣàlàyé hadith yẹn gùn gan káàbùn malik ó ní ìgbà tí wàhálà báwọn tó wọ̀n lọ sójú ogun tó wá di pé ọlọ́run sọ fún ànẹ́bí sallallahu alaihi wasallam bí káwọn èèyàn kí wọ́n takété sí òun nígbàtí gbogbo ara ló takété sí òun àwọn èèyàn ti wá gbọ́ pé àà ah, wọ́n ti papá mú ti àwọn mùsùlùmí ti pàtì ọba kan wá gbọ́ inú àwọn ọba àmbáàpẹ̀ ọwá ní kẹrọ lè bá wọn wá ààbùn ilẹ̀ káàbùn máàlìkì wá ìgbà tó pé dé ọwá ń káàbùn máàlìkì pé àá ìyẹn gidi ní ọ ọmọlúwàbí ní ọ fa inna qad balaghana anna sahibaka qad jafak agbọ́ pé ànábì sallallahu alaihi wasallam tó ló ń tẹ̀lé wọn ó ti yàn lódí oníkan pọ́ tí kí ló tún wá lọ́dọ̀ rẹ̀ walam naj'aluka buddan walam naj'aluka bidari hawani a ní fi ọlẹ̀ kọmọ yẹpẹrẹ báyìí a gbogbo yẹn sì wá ń yẹpẹrẹ bina kúò níbi ẹ̀sìn rẹ̀ yìí nùwàsí kárùn lọ́wọ́ kúò lẹ́yìn rẹ̀ mọ́tẹ̀lé mọ́ bọ̀ wá ẹnikẹni káàkùwé onígbà tó ń rí lẹ́tà yẹn tí wọ́n mú wá báhùn onífàlá máa kọ̀rọ̀ tó ha onígbà tí mọ̀ kàátán ní tí mo wí náà ni pé wà hádá aidan minal he so Islam bó ṣe léwu káwọn èèyàn kan máa gbọ́n

Ah. Ah. àti tí ò bá mọ̀ tó bá sọ fún wọ́n ni àyìn ah, mọ́ ní ìtọ́ ìfẹ́ mọ́ wípé kò lè ṣe ń ṣe yìí àwọn pé fẹ́ ṣe ń ṣe yìí kò lè ṣe yìí ẹ sí mọ́ ṣe bẹ́ẹ̀ ni sí mọ́ ṣe bẹ́ẹ̀ sáà lè ṣe bẹ́ẹ̀ ni ẹ lè ṣe bẹ́ẹ̀ o kí ló dé ẹ̀ríre ọmọ ní àwọn kìnnì nínú àárọ̀ ìyẹn sínú súnà tàbí sallallahu alaihi wasallam so kọlọ̀ kọmọ ṣásánú wa allahumma bar islam wal muslimin من الذين يفوضون بولائك وبراء من أهلك يا رب العالمين من أعدائك يا رب العالمين abẹ̀rún ọba ó fi wá sí ọdún pé yóò máa nífẹ́ ọlọ́run tí ó nífẹ́ àwọn tó bá ń jẹ́ tó ń tẹ̀lé tọ́lọ́run bákanáà tí ó sì nífẹ́ اللهم انظر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم انظر ولاة أمورنا وارشدهم إلى ما في الخير والرشاد يا رب العالمين اللهم أصلحهم واصلح بهم واصلحنا إلى ما في الخير يا رب العالمين اللهم اغفر أموات المسلمين وارحمهم وتراحم عليهم يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار